كلا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله تكون النجاة في الدنيا والآخرة قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا عباد الله إن الله سبحانه وتعالى يصطفي ما يشاء ويختار اختار نبينا محمدا صلى الله عليه وسلم من الأنبياء والرسل وفضله عليهم اختار من البلاد مكة المكرمة وفضلها على سائر البلاد اختار شهر رمضان من الأشهر وفضله على سائر الأشهر فهو شهر مبارك كان النبي صلى الله عليه وسلم يبشر بقدومه فيقول أتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم رواه النسائي وهو شهر مغفرة للذنوب والمعاصي قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه وقال صلى الله عليه وسلم وينادي مناد فيقول يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة فيه إشارة إلى أن هذا الشهر المبارك يكثر فيه العتق من النار شهر من حرم خيره فقد حرم قال النبي صلى الله عليه وسلم يوما عندما رقى المنبر آمين آمين آمين قيل قيل له يا رسول الله ما كنت تصنع هذا قال أتاني جبريل فقال رغم أنف عبد أو بعد دخل عليه رمضان ولم يغفر له فقلت آمين ثم قال ربما أنف عبد أو بعد أدرك والديه أو أحدهما ولم يدخل الجنة فقلت آمين ثم قال ربما أنف عبد أو بعد ذكرت عنده فلم يصل عليك رواه ابن خزيمة وابن حبان وغيرهما وهو شهر أنزل فيه القرآن الكريم تعظيما لشأن هذا الشهر المبارك قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات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 العمرة في هذا الشهر المبارك لقول النبي صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة معي متفق عليه ومن ذلك الاعتكاف لقوله سبحانه وتعالى في معرض بيان أحكام الصيام wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. a dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ti pé òun ló ṣe wá ní mùsùlùmí àpadà sí bó ti máa báyàn tí fífi ẹ̀sìn islam sílẹ̀ kí ọlọ́run bá kí ọ sọ ìní àti ẹ̀yìn kúrò níbẹ̀. a tọrọ ìkẹ́jọ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni sí ọlọ́run tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àwọn gbogbo àgbáńlá yí pátá ìkí àti ìkẹ́ náà kí wọ́n bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àti abá tó tẹ̀lé ojú ọ̀nà àmọ́ wọn títí di ọjọ́ ìgbìlẹ̀ àlùkìyàmà ọlọ́run bá wọn subahana wa ta'ala ìní máa ń sa ìtọ́ba wò lẹ́sà nínú ẹ̀dá rẹ̀ tí ò sí ẹni tí ó bí léèrè tí ó sì gbé ọlá fún ìtẹ́ ọba sàlẹ́sà lérí àwọn nǹkan míì tọ́da. ọlọ́run bá lọ anábì wa muhammed sallallahu alayhi wa sallam lẹ́sà láàrin gbogbo àwọn òjíṣẹ́ ló fi ṣe aṣíwájú gbogbo wọn àti léèrè gbogbo ẹ̀dá tí ọlọ́run bá wọ subahana wa ta'ala dá ọlọ́run bá ìlú mẹ́kà lẹ́sà gbogbo kò sí orílẹ̀ ayé èé tọ́lọ́lá. tọ́da tó ìlú mẹ́kà nípa ọlá àti àjùlọ orí ètò ọlọ́ọ̀bá pé kí ọ parí síbẹ̀. bákan náà ọlọ́ọ̀bá lọ sa oṣù rọmọdọ́n lẹ́sà nínú gbogbo oṣù ayé tí ó gbọ́lá fún lérí gbogbo oṣù yòókù oṣù alábàríkà èyí tí à ń wò lọ́ọ̀kan tó súnmọ́ wa kí ọlọ́run bá jẹ́ kí ọ bá èmi àti ẹ̀yin ní orílẹ̀ èmi ó sì gbá lẹ́sìn fún wa. oṣù kẹ́ni tó ti pé tọ́ba wọlé tó súnmọ́ anáyọ̀ muhammed sọ́lọ́láhùn àlèwọ̀sẹ́lẹ̀ yìí máa jẹ́ kí àwọn àtàdé rẹ̀ ọmọ pàtàkì ẹ̀ yìí máa fún wọn ní ìró dùnà pé oṣù tí ẹ̀rí tó dé wá báyìí ó yàtọ̀ sí gbogbo oṣù tẹ̀ fi ń lò bọ̀ ìmá pèsè àmáyìndì wọn láti lè jẹ́ kí wọ́n mọ pàtàkì oṣù yìí bí wọ́n ṣe lò ó bó tilẹ̀ yá sí pé gbogbo oṣù ayé lọ́jọ́ sí pé èyí fi ọlọ́run ọba lẹ̀ nígbà kọ̀ọ̀kan sẹ́yìn ó sì jìnnà sí nǹkan tọ́lọ́run bọ̀ fẹ́ ṣùgbọ́n àdìgbèlé àti àlékún ìgbìyànjú ọ gbọ́dọ̀ wà nínú oṣù yìí tọ́já sí pé à ń wò lọ́ọ̀ka tọ́já sí pé. anabi sọlọ́lọ́hu àlèwòsẹ́lẹ̀m ó ọsọ pàtàkì ẹ̀ anabi a máa sọ fún àwọn àtàbí rẹ̀ pé ó so àwẹ̀ lọ́tún ti dé wá báyìí ó so ká ní tó ṣe pé ilẹ̀kùn èyí tí ó wọ inú àlìjẹ́nà ọlọ́ọ̀bá máa ti ilẹ̀ tí òjò kẹ́ ó máa rọ̀ lérí àwọn èèyàn tí ó sì wọ inú ọ̀nà sọ pé káwọn mọ̀lẹ́kà kí wọ́n ọlọ́run bá wọn subahana wa sálá yóò pa àwọn màláìka láti rí pé kí wọ́n lọ gbé wọn dì mọ́lẹ̀ tí a bá sì wò ó a rí pé oṣù èyí tí wọ́n máa ń kéré jù táwọn èèyàn máa ń dẹ́sẹ̀ ń bẹ̀ nínú yìí ramadan o láti lè fi máa jẹ́rìí pé nǹkan tí wa nípa wípé ṣèitán àti àwọn ọmọ ogun rẹ̀ ọ̀nà ọba yóò sọ pé kí wọ́n gbèdè. láti lè máa rírí oṣù yìí anabi muhammed sallallahu alayhi wa sallam ó tún tẹ̀síwájú pé orúkọ wà nínú oṣù náà tí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. ẹni tí wọ́n bá hánà kó rí orí nínú òru yìí kò lè rí orí mọ́ ìyẹn ni pé gbogbo orí ló ti bọ́ fún un. Ona ni laylatul kádìr tí a padà sọ pàtàkì rẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ní àwọn kótóbà tí ó máa wáyé. oṣù kan ní oṣù ramadan lọ́jọ́ ti gbé ọjí oṣù èyí tí ọlọ́run máa ń ṣe àforíjì púpọ̀ níbẹ̀ ẹ̀rí pé yorùbá náà máa ń sọ yìí pé kò sí lẹ́yìn oṣù rìn torí òní bì oṣù kan ní lọ́jọ́ ti gbé opportunity lọ jẹ́ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin láti lè wọ́ àforíjì níbi ẹ̀sìn ẹ̀bí ètè kírun tẹ́lẹ̀ kó ronú pé wàdà báwo ni yóò sì máa kírun ẹni tó ṣe pé ìwà àbàjẹ́ kún ọwọ́ rẹ̀ kọ́ gba dúkìá dúkìá kọ́ bá àwọn èèyàn nínú jẹ́ kọ́ má dun àwọn èèyàn nínú kó wọn máa gbádùn kọ́ máa yọ̀ káwọn kó sì máa wà nínú ìbànújẹ́ kí wọ́n máa fún lépè òun ni nǹkan tí ń fi ṣe ìsẹ̀mí ayé rẹ̀ opportunity lèyí láti lè túbá kúrò níbi gbogbo nǹkan yìí tí ọ̀tàkùtọ̀ náà tí ó máa ba ẹlòmíì tí ó máa bà nínú jẹ́. anabi wa muhammed sallallahu alayhi wa sallam òní pé ẹ o ọba lè lo òru lẹ́yìnlẹ́tò kádẹ́rù dáadáa tó dúró tó yẹn náà ọlọ́run bó ti àforíjì gbogbo ẹ̀sẹ̀ èyí tí ó ti sẹ̀ síwájú ọlọ́run bó forí ẹ̀jẹ̀ yìí. ànábì tó tẹ̀síwájú pé ẹni tí ó bá lè gba àwẹ̀ ramadan ìmọ̀ọ́nà lọ́wọ́ àti sáàbà tí ó ní ìgbàgbọ́ tí èsì ẹlẹ́bọ tí èyí gbára lé nǹkan míì tí èpè nǹkan míì tí èpè àlejò náà tí èpè màlẹ́kà tí èpè nǹkan kan yàtọ̀ sí ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala. Sie èkó nǹkan ní ìrora wàhtisaaba tó sì fi ń wá ẹ̀sán lọ́dọ̀ náà bá wa subhanahu wa ta'ala anabi wa muhammed sallallahu alayhi wa sallam onígbé ọlọ́run bá yóò fi orí ẹ̀sẹ̀ tó ti tẹ̀ ọlọ́run bá yóò fi jìn oṣù ramadan oṣù alápọ̀nlé yìí oṣù kan ní ìtọ́jà sí pé ìtú. ọkàn náà kò lọ́rùn àwọn èèyàn yìí máa ń pọ̀ níbẹ̀ yẹn ni pé àwọn èèyàn máa ń di àtúnbí lọ́pọ̀ ọlọ́ọ̀bá máa máa ti bẹ́ẹ̀ tọ́jà sí pé yóò tu ọkàn náà kò lọ́rùn àwọn èèyàn pé ìwọ́ kò ní di ọmọ anáma láíláí. ẹ̀rí lórí eléyìí ni hadith èyí tẹ́ wà nínú sọ́yìn buhari àti muslim ṣé sẹ́mi ìdíyẹ tó sì gba àlékún rẹ̀ wáyé pé anabiwa muhammed sọ́lọ́lá wàlẹ̀wọ̀sẹ́lẹ̀ nígbà tó sàlàyé nípa bí ilẹ̀kùn náà ṣe wà ń títí pa sílẹ̀kùn àlìjẹ́nà tí ó wà títí ilẹ̀ tí wọ́n di ọmọ ogun èṣù tí wọ́n di tí wọ́n di wọn mọ́lẹ̀. anábì fi kún nínú àlékún ìsí tẹ́rmìtì tí ó gbà wáyé pé wọ̀yọ̀ náà di monad yàbá àgbéyàlẹ̀ xayé àkùbẹ́lì. olùpèpè yóò máa pè pé ìwọ tó ti ní dáadáa lẹ́mìí tó ti ní plan gidi fún oṣù ramadan oṣù ramadan lọ wọlé lẹ́yìn akbil taratara kọsàlápá ń tètè ọ̀pá kìtìmọ́lẹ̀ láti gbìyànjú mọ́kànlẹ̀ mọ́kòròjú láti ṣe iṣẹ́ olóore lọ́pọ̀ nínú oṣù yìí torí pé tọ́ba ti lọ ọ̀pá rínu oṣù ramadan tọ́ba ti dé èyí tọ́ba ti lọ́ńbẹ̀ kò tún lè wá má láíláí ta ni ó di ramadan míì ọlọ́ọ̀bà nìkan yẹn ni ọ mà á ìyẹn pàtó yẹ sí pé ọlọ́wọ́ sọ pé kọ́ màláìkọ̀ máa pariwo pé oṣù èyí tó jẹ́ oṣù kẹ́ oṣù tó yàtọ̀ sí gbogbo oṣù ìlọsùn ti fi wá fàyè yìí ẹ̀fẹ̀ alápàtìtì ẹ má kọlẹ̀ ẹ má kóró jù láti ṣe iṣẹ́ olóore níbẹ̀. wọ̀nyẹ bá fi ẹ̀ṣọ́ àkùsẹ̀ ìwọ́n tó ṣèjá sí pé àìdá náà ló sì tún lé lẹ́mìí òṣìṣẹ́ láti túbá kò níbi ẹ̀bọ kúrò níbi àwọn nǹkan tí ó yapa sí ti ọlọ́run ọba kúrò níbi mímá sí ti ọlọ́run mímá kírun mímá gbáwẹ̀ mímá yọ zàkà mímá lọ sí hajj mímá pa òfin ọlọ́run ọba mọ́ afẹ́r ronú kó gbìwàdà sórí pé àsìkò èyí tó jẹ́ àsìkò téèyàn máa lo àǹfààní rẹ̀ ńlọdẹ yìí wàlíláyà ọ̀dọ̀ ọ̀hún mi nà ànábi sọ́lọ́lọ́hu àlẹ́wọ̀sẹ́lẹ̀ ò ní pé ọlọ́run bá ní àwọn tí ó tu okun náfò lọ́rùn wa tí wọ́n di àtúnbí wọ̀dẹ́rẹ́lì kàkó lálẹ́yìn rẹ̀ gbogbo òru rọmọdún pátá ìní ọlọ́run bá máa sọ pé ìwọ ìwọ ìwọ o ti kú ní ọmọ náà kí ni ọ̀fà látara ìgbìyànjú àti bẹ́ẹ̀ yẹn bá ti lo oṣù rọmọdún ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ogun mọ́mbàrí lọ́jọ́ kan ọ wá sọ pé àmì àmì àmì lẹ́ẹ̀mẹta èyí ìjọ àwọn sàbẹ̀lójú wọn á bèrè gá ah, eré anabi sallallahu alayhi wa sallam èyí ṣe báyìí tẹ́lẹ̀ kí ni nǹkan tó fa ìdí àmì lẹ́ẹ̀mẹta tó ṣe anabi wa sọ pé bẹ́ẹ̀ lábẹ́ni mọ̀lẹ́kà jù pé ìlọ́wọ́ bá mi sọ sọ pé. rọ́gbọ́n anfọ abin aubard kí mú ẹrú náà gbolẹ̀ àbí kó jìnà sí kẹ́ ẹrú wo ni ẹrú tó ṣe pé oṣù ramadan ó ti wá bá fọlàm yóò fọrìlá ọ̀wá ṣiṣẹ́ olóore tí ó fi rí àforíjì ẹsẹ̀ rẹ̀ níwájú ọlọ́run wọ subahana wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ọ ó ní tí ọ ìdí àmì ó ní jùbírí tó sọ lẹ́lẹ́kejì wípé kí imú ẹni bí ó gbólẹ̀ ó ti pòfo kò rí orí mú talẹ́ni náà ẹni tó ti gbé àwọn òbí rẹ̀ méjèèjì ọba wọn láyé àbí kan nínú wọn ni kọ̀wá ti sí olóore látara wọn tí ó fi lè wọ àlìjẹ́ náà ẹlòmíì gbádùn tó ti gbé àwọn òbí rẹ̀ sì wà nínú ìyá ni tí ò sí sí olóore èyí tó yẹ sí pé yóò fi lè wọ àlìjẹ́nà látara òbí rẹ̀ àbí kan nínú wọn. àníbi sọ́lọ́ lọ́kọ̀ àlèwọ̀sọ́lá ní pé màlẹ́kà jùbìrì sọ pé ah, irú ẹni bẹ́ẹ̀ ó ti ó ti ó ti pòfò ó ní tọ́fà ìdí àmì ẹlẹ́ẹ̀kejì nù. màlẹ́kà sọ sọ yìí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti mófo imú rẹ̀ ti gbólẹ̀ tá a náà. ẹni tó ṣe pé wọ́n ti akọ̀rẹ́ ànábi sọ́lọ́lọ́ọ̀mù àríwọ̀sẹ́lẹ̀ lọ́dọ̀ tí ó tún wá nílà láti lè ṣe sọ́lọ́lọ́ọ̀mù àríwọ̀sẹ́lẹ̀ ní pé ìdí àmì tí a bá wo ẹni tí sọ tó ṣokùnfà àìróorimú rẹ̀ òun náà ní bí ramadan ti wọlé bẹ́ẹ̀ náà ló jáde máa tí ò ṣiṣẹ́ kan pàtó níbẹ̀ nípa owó ṣiṣẹ́ olóore ó tún kàn sínú ẹ̀sẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ kò rí àsìkò ramadan lò kò rí orí mú tó jẹ́ sí pé sólè tí ramadan míì ọlọ́ọ̀bá nìkan lọ́màá oṣù yìí òun ni oṣù tí ọlọ́ọ̀bá sọ alukur'an kì í tọ́jú ìwé òfin ìgbẹ̀yìn tó sì já sí pé ẹnìkẹ́kọ̀ọ́ láǹfààní láti lè fi kún láti lè yọ́kù yàtọ̀ sí àwọn ìwé mi tí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run oṣù yìí lọ́sọ̀kalẹ̀ tí ń júwe pàtàkì ọlá tó wà nínú oṣù yìí ọlọ́run bá sọ pé ṣáàrù ramadan lẹ́lẹ̀ ó ń sílẹ̀ fi ìfọ̀rán kódà lè náà sí ọ̀rọ̀ yìí náà sí mẹ́rin oṣù yìí gángan ìlọ́lọ́run bá sọ odidi alukóran kalẹ̀ sí sẹ́máyé láti lè wá jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn kó lè máa ṣàlàyé ńtọ́tọ́ àti tí ọ̀tọ̀ fáwọn èèyàn nítòsí okùnfà orí ibú ọmọnìyàn lórílẹ̀ ayé òun náà ni jíjìnà sí òfin ọlọ́run bẹ́ẹ̀ bá ti súnmọ́ òfin ọlọ́run bá tó ti ń lò ó ti ń lo alukur'an bẹ́ẹ̀ ni kí ó ti súnmọ́ àyàn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti kọ̀pá sí alukur'an. irú ẹni bẹ́ẹ̀ náà lákété sí ìkẹ́ ọlọ́run ọtụtụ wọn ọtụtụ wa kí ọlọ́run kí ọ̀sán wà níbẹ̀. oṣù yìí oṣù kan tọ́já sí gbogbo oṣù pátá tó sì já sí pé ìfi àdúrà lọ́pọ̀ níbẹ̀ máa ń gbà àsìkò téèyàn máa ronú wípé gbogbo àwọn àbùkátà ti bí yá tẹ́lẹ̀ àsìkò tí ó fi yá torí èèyàn takò sí ọlọ́run bá wa subahana wa sàálà lọ́rùn ni lọ́sàn-án lóru ni wọ́n máa fẹ́ lọ́rùn lọ́rùn yẹn náà fìlà. bóòlù àti mọ̀ yín pé àsìkò gbígbàdúrà lọ́pọ̀ ó ní oṣù ọ̀rọ̀mọ̀dọ́rùn. tí ọlọ́run bá ń sàlàyé kẹ̀kẹ́ nínú alukur'an tó tún wá fi nǹkan míì kan tó sì já sí pé ọ yàtọ̀ sí ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ní tó fi kún yẹ ó fi ń fi àkíyèsí wa nígbà tí ọlọ́run bá ń sàlàyé nínú sọ́ràtúl bákọ́rà nípa àwọn àdájọ́ tọrọ mọ oṣù ramadan gbígbà wẹ̀ níbẹ̀ ọlọ́ọ̀bá wa fi kún yín pé wọ́n yìí dẹ́sẹ̀ alẹ́ka àìbáyé àní fa kọ̀rí bùnà òjì bùdá àwọ̀sà jẹ́ tí àwọn ẹrú mi bá béèrè lọ́ọ̀rẹ́ pé àbúrò náà ọba ti rí yàn ó súnmọ́ wa ní àbújínà. ọlọ́run bá sọ pé kí anabi sallallahu alaihi wasallam kọ́ sọ fún àyè pé ọlọ́run bá sọ máa ga ẹ wá bùkátà sí alágàtà kàkà ọ wá bùkátà sí kọ́ darí láàmú kọ́ sì sọ pé ọ̀nà ọbẹ̀ nìkan láti gbé kọ́ máa kówó fún kó wọn máa fi jẹ kọ́ máa fi mú so kó mú irú ẹni bẹ́ẹ̀ ní mógùn kò sí ẹnìkan èyí tó yá pé ọlọ́run ò lè gbàdúrà ìta wá bùkátà sí ní pé kájẹ́ nà sí ẹbọ kásà fún ọmọ àjọ tí wà fọlọ́run ká má ti kàjú téèyàn bá ti kánjú ànábì sọlọ lọhùn àlùwọsálà mi téèyàn bá ti kánjú àdúrà rẹ ọgbà. ọ̀nà ọba sọ pé eré ànábì sọlọ lọhùn àlùwọsálà sọ fún ọ yìí pé mo súnmọ́ wọn gan-an. ìyẹn lọ́fọ̀ àníjọ́ kan nígbà tí ànábì sọlọ lọhùn àlùwọsálà lọ táwọn èèyàn ń pariwo ànábì ni pé kí wọ́n lọ dá àwọn èèyàn yẹn lákẹ́ kí wọ́n pariwo láti máa pè ọlọ́run torí pé ọlọ́run bá súnmọ́ ju kéèyàn aṣọ pé wọ́n máa gbóhùn òkè gẹ́gẹ́ bí táwọn míì máa ń ṣe àtàwọn tí ń kọ́ sí wọn pé bọ́ọ̀bá ti pé ọ pariwo kó wọ́n kọ́fẹ̀ ha ọlọ́run kò ní gbàdúrà ẹ̀ ìrìngbìlì yẹn nǹkan tí ò ní àṣepọ̀ pẹ̀lú ọlọ́run lọ́wọ́ subahana wa ta'ala tí ò lẹ́rìí nínú islam tí ò lẹ́rìí nínú ẹ̀sìn táwọn ànẹ́bí ọlọ́run ọba mọ wa torí pé ọlọ́run ọba sọ pé òun súnmọ́ wa gán-an kágbà ti dín gbàgbọ́ sí i pé àdúrà wa ọ̀dọ́ rẹ̀ ni ó ti gbà kọ́ sẹ́lò ní ìtòlè bí ìyá rẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba nìkan náà ni. oṣù yìí oṣù kan téèyàn máa ń plan fún ni ilẹ̀ yẹn fi máa ń rí lò ẹ rí i pé tí n bá ní àwọn kankan tí ó pàtàkì lọ́nà kódà èèyàn fẹ́ kọ́ sínú dáyàrí rẹ̀ pé mo ní nǹkan báyìí mo ní nǹkan báyìí tí màá ti. bẹ́ẹ̀ bá ṣe plan fún àsìkò téèyàn bẹ lọ́n tí ọlọ́run bá máa fún yẹn lọ́wọ́ ṣùgbọ́n ẹ sọ yìí kọ̀ lákàkùn ló ṣe pé bí ṣe ń pèsè ní ayé bọ̀ tẹ́lẹ̀ náà ló tún ti fẹ́ wọnú rọ̀mọ̀dán kó sì jáde kó ń bẹ̀ ó súnmọ́ kíró ẹni bẹ́ẹ̀ kó má ní àǹfààní lọ́pọ̀. yẹ ya yẹ tètè láti irú àsìkò yìí lọ lèyìn ó ti plan ni ó ti lo oṣù ramadan báwọn àwọn ẹni rè síwájú máa ń yẹ. èyàn ti ní lẹ́mìí pé pẹ̀lú ògùn ọlọ́run kódà a rí nínú àwọn sọ̀hábà a rí nínú àwọn tó síwájú tó jẹ́ ní rí ti fi gbogbo àwọn oṣù yòókù yóò ti fi ṣiṣẹ́ yóò ti fi wọ́jẹ̀ mu yóò wá fúnra rẹ̀ ní lífù ní oṣù ramadan. kó fi lè láǹfààní láti ṣe iṣẹ́ olóore lọ́pọ̀. Béèyàn ṣiṣẹ́ nínú rẹ̀ tó sì já sí pé náà ni ọ wà níbàámu sọ̀rí pé iṣẹ́ yẹ ara àjọsìn ni. Iṣẹ́ tẹ̀yàn ń ṣe ti fi ń wọ́jẹ̀ mo ti fi ń fún mọ̀lẹ́bí lóúnjẹ ti fi ń fún fámìlì rẹ̀ lóúnjẹ ìyàwó ọmọ ti fi ń rí ọmọ wọn lọ sí sùn. Iṣẹ́ yẹn wọ́n máa gba aládàá lórí ni tọ́ba ti jẹ́ iṣẹ́ halẹ́ so ìsìn èyàn ò ní pàtì yányán nínú rọmọdán ṣùgbọ́n tá à ń sọ ni pé èyàn ó plan àsìkò rẹ̀ àwọn àsìkò kan wà tó ti pé yẹn lè wà lọ́fíìsì àbí ṣọ́ọ̀bù rẹ̀ pé yọkàn máa àwọn èèyàn ó ti ìjọba pé owó aláàrú wọn a máa sọ̀rọ̀ gáà irú àsìkò yẹn kéèyàn ronú pé ó sọ rọmọdán ní bọ̀ yìí ọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ yálà ọ̀rọ̀ lọ́rọ̀ ni àti ọ̀rọ̀ míì ni so kọ́ pátì kó ti lọ wá pèyàmáàtì kan sínú ọ́fíìsì yìí pé tí ọba ti jásí pé àlejò wá àbí ẹni tó wọn àtẹ́ǹdì sí bóun ti lo táìmù òun nìyí yẹn ní kékeré ó plan pé bóun ti fẹ́ parí quran méjì ni o mẹ́ta ni o mẹ́rin ni o márùn ni o a rí ìyẹ́ ìsì ìsepé bóyá wọ́n ní. mọ mẹ ló sọ pé odidi ọjọ ya báyìí ọparí odidi quran sọ yẹ pé àjọsọ odidi ọjọ ni èyí àwọn tó ti síwájú ti pẹ lásìkò yìí ni kódà máa sojú kòkòrò látara ẹgbẹ à tẹlẹ lágbára láti ṣe nǹkan báyìí ní ilé ṣe tó àwọn gbìyànjú torí pé èèyàn tiwa lu náà. kí ló fà á ìyẹn ti plan táìmù ni. ẹlẹ́ẹ̀kejì lára nǹkan tí èèyàn máa fi sẹ́mi tẹ̀yìn bá lágbára nínú oṣù yìí sórí ọlá tó wà bẹ́ẹ̀ nínú oṣù rọ̀mọ̀tàn èyí tá à ń wò yìí ò umra tẹ̀yìn bá lágbára láti lè ṣe umra nínú oṣù rọ̀mọ̀tàn ó yàtọ̀ sí gbogbo oṣù yòókù torí pé anabi wa muhammed sọ́kọ́ ọgbà wà ní ọ̀sán làm sọ pé. العمرة Ramadan رمضان تعدل حجة معي nínú sọ̀rọ̀ bukhari àti muslim Umar tẹ́yìn bá ṣe nínú ramadan ó ṣe déédéé kéèyàn ó ṣe hajj pẹ̀lú àwọn anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ wọ látọ wà fún hajj náà kátó àtún aṣọ tó ṣe anabi wa muhammed sallallahu alayhi wa sallam yẹ ibi táwọn máa ń náwó sí à ń lọ britain à ń lọ amẹ́ríkà tí ó lọ ná ìmọ̀ye owó tí ó sì pé kò ní rí ládà kankan níbẹ̀ ibi téèyàn sojú kòkòrò láti lè lọ nínú oṣù ramadan òun náà ni láti ṣe umra torí ládà tí ó tóbi tí ó wà níbẹ̀ yìí lára kẹtẹ yẹn máa sojú kòkòrò tí ó ti ya bátà ni rẹ̀ lẹ̀ kó sùn ramadan tó dé onígbé báyìí owó rí máa ṣe ìtìkáà àìsíkáà kìí ṣe ìyẹn ní kéèkéèyàn wà nínú mọ́ṣáláṣí látìgbà tí ramadan bá ti di twenty one títí tí ó fi parí nǹkan tó rọrùn ni tí bá ṣe pé nǹkan míì tó wà téèyàn tó ní láti síta tí ò sí máa ṣe bí a ló dé pé iṣẹ́ tí ń ṣe kò láǹfààní láti ṣe láti lè má lọ síbi iṣẹ́ báyá iṣẹ́ ọ́fíìsì ni àbí nǹkan nítorí pé èèyàn ní fi tìtorí ìtìká kó fi pa nǹkan tó yá sí pé ó jí ojúṣe ọ̀ràn èèyàn tó gbọ́dọ̀ sí lówó oṣù tí ń gbà láti lè fi falẹ̀. ṣùgbọ́n ẹni tó ti pé ọ̀rọ̀rùn kọ́ gba nífẹ̀ẹ́ sí àsìkò yìí láti sin ìlú ti ẹkú plan rẹ̀. ẹni ti pé ó ní ọ̀gá rẹ̀ kò sẹ́nìkan tó ti pé kí ló yẹ tó wá bí sẹ́yìn irú àsìkò yẹ kó ti plan wípé àtọ́ba ti di on the twenty one òun lọ fún ìsìnká fún yẹn. béèyàn ti máa ń plan fún oṣù ramadan ti fi rí ìsinmi. lára akẹ́kẹ́ yẹn tó máa plan fún òní pé bí n bá ti lágbára èmi náà bọ̀ ọ̀yàn. iye sì ní a rí i pé ó kéré jọjọ nínú àwùjọ wa nínú àwùjọ míì tẹ ẹ bá débẹ̀ kódà ẹ ní ronú pé kílẹ̀ fi sínú torí pé ìfẹ́ jẹsẹ́ fi sínú àti ìfẹ́ jẹ sáàrì tí ó tún sẹ́kù ó ti wà àwọn kan làwọn ọmọ sọlá pàǹtẹ̀tẹ̀ nípa rẹ̀ yìí pé iye tí màá nẹ́ni ìyẹn wàá jọ sọ́plọ́ọ̀tì gan ṣùgbọ́n lọ́dọ̀ wọn bèè aláwọ̀ mọ̀sáàni tó ti fi ńlá dá sí òkèèrè lọ́wọ́ àbẹ̀yẹ. kéèyàn bọ́ aláwẹ̀ kan kó jẹ́ kó rí ìsinú ànábì sọ́nà bá sọ́nà lẹ́gbẹ́ tí aláwẹ̀ yẹn bá rí iná lèyẹn ló rí ẹ̀wù bí ládá àwẹ̀ ti tó ànábì ike sọ́nà sọ́nà ọ̀rọ̀ yìí pé o fún ìyàn jẹ́ kó ní àǹfààní láti rí ìsinú lọ́dọ̀ tí bó fún iná bó fún ọ náà ti so lára kéèyàn máa sojú kòkòrò kéèyàn máa ti lágbára ni ọjà pé pé kéèyàn wọ́n gbọ́ àwọn èèyàn tó jẹ́ aláìní láti lè fún wa lóúnjẹ nínú oṣù rọmọdún yìí kí ọlọ́run bá kí o ṣe ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ kí rọmọdún kan bá wa láyé ká sì rí àsìkò rẹ̀ lò dáadáa ó ti sọ àti bó ṣe yẹ kí ó sì ṣe àforíjì ẹsẹ̀ wa aláwọ̀ àìsàn islam wa mùsùlùmí wa abilà shirka wa mashirki wa dàmíràn àdáyàtà àdáyà àdéhìn. اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا ما من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم اتعنا ما سمعنا وبصرنا وقوات محيتنا واجعل الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة من في كل خير واجعل الموت راحة من كل شر Thank you.